وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ẹ̀rí àwọn ìpalẹ̀mọ́ ta ló yẹ ká máa palẹ̀mọ́ kalẹ̀ bí àwọn àdúwà wa tá bá fẹ́ máa ṣe síwájú ọlọ́run tá sì máa retí lẹ́yìn ìgbà bá ṣe àwọn ìpalẹ̀mọ́ yìí ipe kí àdúrà náà kó sì máa jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Allah subhanahu wa ta'ala nínú àwọn ìpalẹ̀mọ́ wa ó ní pé ká kàn máa sọ àwọn nǹkan náà nípa àdúrà àdúrà ní àwọn àkókò kan tó ṣe pé téèyàn bá lè gbìyànjú àti fi àdúrà sórí rẹ̀ ìlọ́pọ̀lọpọ̀ gbà àdúrà náà sì máa jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Allah subhanahu wa ta'ala nínú irú eléyìí òun náà lọ́jọ́ tá a máa ń pè ní ọjọ́ àràfá ẹ̀rí àkókò ọjọ́ àràfá yìí gbogbo ẹni tọ́lọ̀ ń bá ní kó ṣe kò ń gé ọjọ́ náà tó bá jẹ́ tó wá láǹfààní àti lè máa bẹ ní àràfá ààyè ní àdúgbò ní ibi tá ń pè ní àràfá ibẹ̀ tóbi ó gbáyè gbogbo ibi téèyàn bá ilé wà ní ààyè yìí ní ọjọ́ àràfá yìí àdúrà àtirú ẹni bẹ́ẹ̀ bá ṣe síwájú ọlọ́wọ́ subhanahu wa ta'ala irú àdúrà bẹ́ẹ̀ ìmọ̀ jẹ́ ìtẹ́wọ́gbà ẹni tí ò sí lára fàá tó náà ń bẹ́ lé wọ́n la fẹ́ kírú àwọn ẹni bẹ́ẹ̀ káwọn náà sí wó gbáwẹ̀ nírú ọjọ́ àràfá àwọn náà lè láǹfààní pé ńgbà tó bá ń di àkókò sínú wọn káwọn náà mọ bẹ ọlọ́run ọba àdúrà wọn náà sì máa gbà wa min dhalika ṣáàrù Ramadan nínú àwọn àkókò tí àdúrà máa ń sáré nítẹ́wọ́gbà níwájú ọlọ́run òun náà làwọn àdúrà tá a bá ṣe nínú oṣù Ramadan

táa mọ́ ń sọ láti lè fi ṣàdúà táàtì máa retí pẹ̀lú àdúà tàà bá ṣe ń bẹ́ẹ̀ àdúà wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà ni ó náà ní ká máa tájẹ́tì yawmal jumu'a ká máa tájẹ́tì ọjọ́ jímọ̀ lẹ́yìn gbàdá bá ti kí àṣùbá àtọ́jọ́ jùmọ̀ títí tí ó fi dìgbà tó rú ó fi wọ̀ anábùwà Muhammad sallallahu alaihi wasallam anábì ní àkókò kan bẹ ìṣẹ́jú kan bẹ wákàtí kan bẹ zamani kan bẹ lọ́jọ́ jímọ̀ àdúrà tí èèyàn bá ilé ṣe lọ́jọ́ júmọ̀ yìí déédéé ni ó mọ̀ sí wájú ọlọ́run déédéé ni ó mọ̀ sí wájú ọlọ́run kí wá ní pàápẹ́ àkókò náà àwọn nínú àwọn onímọ̀ wọ́n ní kété tàbá ti kí inú fájìlì tán ìjà kọ́lẹ̀ rẹ̀ dà ìjà kọlẹ̀ rẹ̀ dà ọ̀rọ̀ yìí òtúrà kọlẹ̀ àwọn kan ní àsìkò tí ìmáàmù bá ṣe kútúbà jùmọ́ lọ́wọ́ alélẹ̀ ìjẹ̀ ti tako ẹ̀rí lọ́nàbà Muhammad sallallahu alaihi wasallam ó ní ọba ti ń ké kútúbà lọ́wọ́ àgbọ̀dọ̀ sí nǹkan mi àgbọ̀dọ̀ mọ́ rojọ́ nǹkan mi ọjà tàbí gbọ́ kútúbà àwọn kan ní ó dàbí pé àkókò tí ń bẹ láàrin kútúbà àkọ́kọ́ àti àwọn kan nígbà nìkọ́ àwọn ni ó dàbí pé nígbà tó súnmọ́ ó ní tá a bá ti kírun asiri tán ṣáájú ká tó kírun magrib eléwà ni tí ó gbọ́ ọ̀pọ̀ janturu nínú àwọn àfà àwọn tó pọ̀ jantirẹ́rẹ́ nínú àwọn onímọ̀ eléwà ni táwọn náà wí ipé tó bá ti ń di ní ọjọ́ júmọ́ náà ká ẹ mẹ́jọ a máa lọ ọmọ báwọn jòkó jòkó tí ò lákọọ́lẹ̀ o torí pé irú àkókò ìgbà táwọn kan gbéjọ sí mí ìkalẹ̀ ìyẹn làwọn oníṣúfí àwọn wá gbé nǹkan mí ilẹ̀ lọ́dọ̀ ara wọn wọ́n ń pè ní kùbùrá eléyìí ò lákọọ́lẹ̀ wọn jọ ọlọ́wọ́ bá wọn eléyìí ò lákọọ́lẹ̀ ní súnà tàbíwá Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹni bá ní tó fẹ́ béèrè wájú Ọlọ́run á tún mọ sọ àkókò báyìí ní ọjọ́ Jímọ̀ wa min dhalika thuluth al-akhir min ẹ̀rínú àwọn àkókò tí àdúrà máa ń sáré nítẹ̀wọ́gbà níwájú ọlọ́run ó ní ká máa lọ sọ ìdá kan ìdá mẹ́ta ìyẹn ni ìdá ìgbẹ̀yìn nínú ìdásí mẹ́ta òru ní gbogbo ojoojúmọ́ anábùwà muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá allah subhanahu wa ta'ala ó ní ọlọ́wọ́ bá máa sọ kalẹ̀ a máa sọ kalẹ̀ wá sí sánmà ayé fi ní gbogbo ní gbogbo òròrú ẹgbà wá kan ló wá là mọ́lẹ̀ pé fi sulusul akhiri min al-layl pé ń bi ìdábẹ́ta àgbẹ̀yìn òru Ọlọ́run bá wa subhanahu wa ta'ala máa ma sọ̀kalẹ̀ a ní bọ́lọ̀ bá sọ̀kalẹ̀ wá sílé ayé ìtọ́lọ̀wọ́ ma wí ni pé ó yà tàílẹ̀ ní náà tálẹ́ni náà tó bẹ́ tọrọ àánú èmi ọlọ́run ọba kí sì máa ṣàánú rẹ̀ wọ́n lọ́wọ́ Allah subhanahu wa ta'ala yóò máa pariwo eléyìí fi thuluthil akhir min al-layl ẹ̀rí wà àwọn àkókò báyìí wá pọ̀ bẹ́ẹ̀ wa min dhalika inda nuzulil matar inú ẹ̀ náà ni àkókò tí òjò bá ń rọ̀ lọ́wọ́ sẹ́rí bójú ń ya nì mùsùlùmí tó bá lè jòkó àdúrà nírú àkókò yìí àkókò ìgbàdúrà ni ọlọ́wọ́sá gbàdúrà ẹ̀ kọ̀ọ̀kan àwọn àpalẹ̀mọ́ táà máa ń palẹ̀ mọ́ di àdúrà táà tí máa ń tìsíwájú ká tó bẹ̀rẹ̀ àdúrà táàdúrà wá fi máa ń lé ìtẹ́wọ́gbà ó náà ní taharil halal ó ní pé ká máa gbìyànjú pé gbogbo tí ó bá wọ ẹnu wa ìbọ́ síkùn wa kó máa jẹ́ halal ká gbìyànjú pé aṣọ táà bá wọ̀ sí ara wa kó jẹ́ halal ká gbìyànjú pé fìlà táà bá dé sí orí kó jẹ́ halal owó táà fi sanwó iléèwé àwọn ọmọ wa kó jẹ́ halal owó táàfi máa ránjẹ sílé fún ìyàwó àtọmọ ojowo halal owó táàfi máa sanwó lé láńlọ́dù wa halal gbogbo owó táàbà ma ná ìgbésí ayé wa halal ìjọ abáríwé eléyìí ṣe mùsùlùmí bẹ́ẹ̀ kó máa dúnú pé nínú ẹni tí ó ṣàdúrà tọ́lọ́wọ́ gbọ́ kúlù mímọ̀ fil ardi halalan tayyiba ọlọ́run ní tẹ́ bá máa jẹ àwọn nǹkan tá pèsè sórí ilẹ̀ ìjẹ́ bá máa jẹ tí ó bá máa wẹnu yí halalan ó gbọ́dọ̀ jẹ́ halal tayyiban ó gbọ́dọ̀ jẹ tó mọ́ kó má jẹ nǹkan haram wọ́n níjọ́ kan ló wá wádíwájú àdínábì فقال يا رسول الله أريد أن الله أدع الله أن يجعلني مستجاب الدعوة سبحان الله دما أسير لي فمي أتنيه سعد بن أبي وقاص أني النبي داكو بامبلون بامبلون أدع الله ويقول الله فمي النبي أن يجعلني مستجاب الدعوة

إلى سعد بن أبي وقاص طيب مطعمك طيب مطعمك طيب مطعمك تكن مستجاب الدعوة أنا بني إلى سعد طيب مطعمك انتو بانجي جنجنك حلال انتو بانجي ما ìjọ ọba ń ما mọ́ pàtẹlòmí ìpapọ̀ mọ́tí ẹ tẹ́kùn mùsàjá àbàdáwà anábi ní wọ́n fi lérí fún wọn pé ọ jẹ́ ni tọ́lọ̀ wọn mọ̀ ẹnudọ́lọ́n bá ní kó kéwú díẹ̀ tó bá gbọ́ lárúbáwá níwọ̀n tó wá mọ náhàwù díẹ̀ kíní kan ṣẹlẹ̀ ń bi gbólóhùn tá ànábì wí sẹ́ni tó ṣẹlẹ̀ ni pé ànábì gbé amúrù wá ó ní sọ́yẹ̀ ìgbà tí ó wá gbé gbólóhùn dọ́rí ìwá tẹ̀lé ó wá ní tẹ́kùn ó fún jazmu àwọn àfóò ní kéwú ní tẹ́ bá rí wé wọ́n ní gbólóhùn wá lẹ́yìn nì bí ìgbà tí ń sọ pé tàkọ́kọ́ má jẹ̀mú ni o bọ́ọ̀bá ilé ti mú májẹ̀mú nìṣẹ́ eléyìí náà ní kò ọrùn ìyẹn tí gbọ́dọ̀ tá náà wípé sọ yí mata àmà májẹ̀mú ni péjọba ọba ilé ti rí májẹ̀mú ìṣe tẹ́kùn mustaja àbádáwà kò sí tó sọ pé kọ sàdúà kádùà rí ọmọ tẹ̀mọ́ àwa ń káàkiri ayé aláǹsàdúà bàbá alásà látù kó bọ́ta àfá akọ́ ọmọ kéhù bọ́ta àwọn ọmọ kéhù náà kó bọ́ta ọmọ kéhù sún náà kó bọ́ta àfá sún náà kó bọ́ta ẹwà jẹ́ fọ́ sọ́yà pé tí ń jẹ gbogbo tí mò ń wọ̀ gbogbo tí mò ń ná gbogbo tí mò ń gbogbo sí ọ̀pọ̀lọpọ̀ ń jẹ́ kọ́dẹ̀ lómi la hawla wala quwwata illa billah ìjẹ́ mẹ́kọ́ àwọn èèyàn tún lọ mọ́ká pẹ̀lú ọ̀nà haram ọ̀tọ̀ ló fowó haram lọ yóò tún wá gbọ́nà haram débẹ̀ la hawla wala quwwata illa billah oríire ò lè jẹ́ sí wa tá a bá ń ṣe báyìí àdúrà wọ́n ò lè gbà bá bá ń ṣe báyìí anábì sọ Sa'ad ibn Abi Waqqas tayyib ma ta'amak tẹ́kùn mustaja àbàdà àwà léwá bí dọ́ọ̀mọ̀ jẹ́ dọ́ọ̀mọ̀ mú ó sì jẹ́ nǹkan tó mọ́ wọ́n rí pọ́lọ̀ wọ́n sì máa gbàdúrà rẹ̀ wàlàdí nafsi muhammadin bí yadé wàlàdí nafsu muhammadin bí ó ní mo búra pẹ̀lú ẹni tó yẹ pé èmi muhammad bẹ rẹ̀ innal abda ó ní dájúdájú ẹrú gbà míì láyákùnfífò bí lókùnmọ̀tí haram fi jọ́ọ́fẹ́ yóò bá mú òkèlè kan péré tó jẹ́ òkèlè oúnjẹ haram anábìrí yóò jẹ sínú rẹ̀ fala yutaqabbalu minhu amalu arba'ina yawman lẹ́nu òkèlè arábù kan tó jẹun yóò sì ṣiṣẹ́ ogójì ọjọ́ ọlọ́wọ̀n sí nígbà lọ́wọ́ rẹ̀ yóò ṣàdúrà ogójì ọjọ́ ọlọ́wọ̀n sí nígbà lọ́wọ́ rẹ̀ jàmá ìjọ́kèlè kan ni arábù tẹ́mi àti ẹ̀ńjẹ ní àbí òkèlè méjì òkèlè méjì ni àti gbogbo òkèlè tá a ti àrọ́mù gbogbo ẹ̀ subhanallah àwọn tí ń tajà ń lówó àwọn tajà halali mọ́ ọ̀nà àrámù lókù kódà inú òwe ìyà táà mọ́ ń pa múra wá nílẹ̀ yóò bá nìtí o ni pé ẹwò haramu òsọ aláàlì òsọ ìdólówó máláyílẹ̀ yóò àti gíní haram kálukú wa ń dọ́gbọ́n sí ẹni tí ṣe ọ́fíìsì ẹni ń tajà ń dọ́gbọ́n sí ẹni ìṣòwò ń dọ́gbọ́n sí olúkálukú wa ń kó àrámù à ń kó gbogbo ẹ̀ à ń kó papọ̀ anábúwa muhammad sallallahu alaihi wasallam ó ní wa ayyuma abid ó ní ìyíkéyìí inú ẹrú ọlọ́run ọba nabata lahmuhu mina sahut wọ́n rí bá fannaru awla bihi tí ekéńgbà táwárí òun náà wá yọ̀kẹ́ ìgbà táwárí òun náà ti ń galáyà ìbádáwárí òun náà ti ń kú sára Ànábì ní bí ti ń kú nì bí ti ń kú kẹ́kẹ́ tí rẹ̀ ń yọ lára rẹ̀ tí ẹ̀kẹ́ rẹ̀ ń yọ dáadáa nì ibi tí jà nínú mọ́ jò lára rẹ̀ náà ní yọ ya akíkìlá ǹjẹ́ tó ń jẹ́ tó ń mú tó ń wọ ilé tó ń gbé gbogbo tó ń lò jẹ́ ọ̀nà halal jẹ́ rí kó ní kálukú wa náà ká máa bèèrè wa kó máa rókì láyà kálukú wa Abu Hurayrata radiyallahu ta'ala anhu wa ani sahabati ajma'in ó là nàbí sọnù hadithi kan tó gbọ́ alátọ́dọ̀ olúwa rẹ̀ pé ya ayyuhan ó ní inna allaha tayyib tajadu ọlọ́run ọba ọba tó mọ́ ni anábuwa muhammad eléyìí hada hadithu nabawi anábuwa muhammad sallallahu alaihi wasallam ó ní ẹgbọ́ ẹ̀yin ọmọnìyàn inna allaha tayyib olúwa ọba tó mọ́ ni wala yaqbalu illa tayyiba kò ní gbà kankan àfi tó bá mọ́ wà inna Allaha amara lil mu'minin ọlọ́wọ́ bá pa ẹ̀yin olùgbàgbọ́ òdodo láṣẹ o bima amara bihi lil mursalin pẹ̀lú àwọn nǹkan tó pa àwọn òjíṣẹ́ rẹ̀ náà láṣẹ faqal bá mọ́ àláàdì ni o wa olúwa yìí tún sọ yìí pé ya ayyuhal irú tó sọ fáwọn òjíṣẹ́ rẹ̀ pé ká máa jẹ àláàlú ó wá dájú ẹ̀kọ́ àwọn olùgbàgbọ́ òdodo náà ó lẹ́yìn olùgbàgbọ́ òdodo kúlù min tayyibati ma razaqnakum tẹ́ẹ̀bá máa jẹ nǹkan àláàlú nínú ta palẹ́tì fún yín ó ní ẹ máa jẹ thumma zakara al-abd anábì wa nàrí ètì ẹrú ọlọ́run ọba kan yutilu safar ẹni àjò rẹ̀ gùn ash'af agubar irun orí rẹ̀ ti skátà ńgbà tí orí kó mú yanu látàrí àyàdùn ààrùbár gbogbo eruku ojú ọ̀nà ó ti bò dáru gbogbo orú rẹ̀ la hawla wala quwwata illa billah ṣe rí gbogbo arìnrìnàjò tó bá ń bẹ nírú stéètì báyìí àpẹẹrẹ ìgbàdúrà kan níbẹ̀ lára rẹ̀ arìnrìnàjò tí ìrìnàjò rẹ̀ jìnà ìrìnàjò wá tún dá láàmú débi pé gbogbo aṣọ ti dọ̀tí mọ́ lára gbogbo ẹ̀yẹ̀pẹ̀ ti kó sí gbogbo orun gbogbo ẹ̀yẹ̀pẹ̀ sí gbọ́ ẹ̀yẹ̀pẹ̀ funfun gbogbo ẹni wá kó sí lára tẹ́lu ẹni bẹ́ẹ̀ bá ṣàdúrà lákòókò náà àdúrà ló gbà aládùúgbò ní sí èsì tẹ́kùn yìí ìtumọ̀ sí ti ń bẹ nípò ẹni tó yẹ kí àdúrà rí ó gbà ó ní yàmúdú yàdọ̀ ohun ilẹ̀ sábà ó wà náwó rẹ̀ méjì sánmà ìwọ̀n pariwo yàrá rọ́bù Ya Rab ń pariwo ọlọ́run ọlọ́run bí ti ń pariwo yìí tó ẹkọ́lọ̀wọ́ ọmọ bí kékí lọ fẹ́ kí ṣe fún ọ Ànábì ní wa mat'amuhu haram ọkùnrin dáwí in ti ń jẹ haram ni wa mashrabuhu haram in ti mu haram ni wa malbasuhu haram in ti haram ni wa ghudhiya bil haram in ń jẹ tọ́bi rẹ̀ dàgbàgbẹ̀ haram ni fa anna yustajabu li dhalik Ànábì ní bú ọlọ́run ti gbádùn àgbẹ̀ nìlẹ̀ jama ẹjá sinmi ẹkún tàà sún kiri pọ́lọ́wọ̀n gbádùn àwa oníkálukú wa ní kò yẹ ṣe ọwọ́ rẹ̀ ọlọ́run dákun mọ́tà fi aláhùnmọ́ agbẹ́nìna fi halalika alhàrámi ọlọ́run mọ́tà fi aláàlì rẹ̀ fi rọ̀ wá lọ́rọ̀ kúrò níbi haramu rẹ̀ الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه وتبع هدى إلى يوم نلقاه وبعد nínú ìpalẹ̀mọ́ tá a gbọ́dọ̀ palẹ̀mọ́ tá a bá mẹ́ka lu àwọn kó máa gbà níwájú ọlọ́run òun náà ni alimọ̀títẹ́ ni ma yàtí dá àfi dọ́à allah yàtẹ́ ni dá àfi dọ́à orí kí gbogbo ẹni tí máa ń pe ọlọ́run kí n ṣe àdúrà má ṣe àdúrà tí ó kọjá àlà àṣẹ ìkọjá àlà ń bẹ níbi àdúrà nítorí tó tí àdúrà wa tá a bá wá ń ṣe níjọ́ tá a bá ti ń ṣe kọjá àlà gbogbo nǹkan ló láàlà gbogbo nǹkan ló níwọ̀n gbogbo nǹkan ló lóǹde wọn níjọ́ àdúrà tá a bá ń ṣe bá ti kọjá àlà rẹ̀ irú àdúrà bẹ́ẹ̀ ká mẹ́rin sí pọ́lọ́wọ́n ọba wó gbà wọn ó ní ẹ máa ṣàdúrà ẹ máa pè ní ọlọ́run tàdọ́rùn ní ti pẹ́ ń jí lẹ́bẹ̀ sí ní ọlọ́run wà kó fi yá ẹ tún wá máa ṣe ní dẹ́ máa ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ dẹ́ máa wí jẹ́jẹ́ innahu la yuhibbul mu'tadin ó lé ní ọlọ́run ọbọ̀ ò fẹ́ràn àwọn olùkọjá àlà nígbà tó máa ń ṣàdúrà jọmọ́ gbogbo ẹni bá ti lè ti ń ṣe àdúrà irú ẹni bẹ́ẹ̀ kó sọ́ra pé kó mọ́ kọjá àlà níbi àwọn àdúrà tó ní àmọ́ àwò pé ẹbí òwá lẹ́yìn ó ti wá mọ́ kọjá àlà ẹbẹ́ ẹ̀ kódà ká lè ní ìléwu anábùwà Muhammad sallallahu alaihi wasallam ni ẹgbọ́ sayakunu qawmun ó láwọn ìjọ kan padà wá nígbẹ̀yìn ìgbà ìyá àtàdúnà fi dùá bábá láwọn ń ṣàdúà wọn mọ̀ kọjá àlà ni wàlẹ̀ ìfìdá òfin dùá ẹ̀rí ká mọ́ kọjá àlà níbi ni mọ́ àwọn àwòrán yìí èmi àti gbọdọ̀ wá ṣọ́ra wa pé ṣáà sí mẹ́ bàbá ilé kó síbẹ̀ káwà bá ti mọ̀ jáde min dhalika al-jahru al-kaseer min dhalika pariwo ká má pariwo bí àwọn ah, hada àṣìdáhù fi dùá ìkọjá àlàmbí àdúrà rí ẹni bá ń pe ọlọ́run ní irú ọ̀nà báyìí ọlọ́run ìgbà àdúrà wọn wà mí nínú irú ẹ̀ bákan náà oníkéyàn ọmọ ṣàdúrà kọ́ wá tọrọ ń tọ́ ọmọ àkọ́lọ́wọ́n bò fún ọ èyí tó tún ju ti ọlọ́kọ́ rẹ̀ wájú ọlọ́run bírú nǹkan wo kọ́ máa ní ọlọ́run ṣèlú náà àdúrà kò sí àdúrà mọ́ kò sí ànábì míì mọ́ lẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam àbíkọ́ mọ́ ṣàdúrà tí ẹ kó wáyé tí nǹkan ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ń béèrè lọ́wọ́ Ọlọ́run ọ̀rọ̀mọbìnrin olóbìnrin ti ń lọ ọríyàwó níyàwó tó níyàwó lé kọ máa bẹ̀rẹ̀ ìyọ Ọlọ́run ọ̀sì ṣàánú mi kọmọ iṣẹ́ juwọ́lẹ̀ fún mi kí kódà kó bá jẹ́ kan náà ní lọ tí ń kàn lọ sí kọ̀bọ̀ àdúrà tí ò ní gbà làdúrà rẹ̀ lẹ́yìn pé kò tún wá ọlọ́tí ó wá fẹ́ mutí karamba ní ọwọ́ ara rẹ̀ ó wá sí ọdún tó bù mú kọ́ọ̀pù ìyá kó máa mú ló bá tó ṣe bísílẹ̀ ìlà kó tó mutí àbí kí ló dé ẹ orí torí ká ṣe tánì bá lẹ́jìnà tó dùn bẹ́ mú ìwà ti ṣe tánì lẹ́jọ́ sí ọ bẹ́ẹ̀ di ọjọ́ ọjọ́ bísílẹ̀ ọlọ́mọdé inú ara àwọn àdánwò àti àgbákò tó wọnú ìlú tó wọnú ayé òun n'ilu nínú ilé so ayé máa bẹ lọ́hùn pẹ̀lú nǹkan tó bá ṣe pé ni gbogbo ìgbà tá a bá bẹ lọ́hùn ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tọ́nà tí ó ṣe léèwọ̀ fún wa láti máa bẹ́ẹ̀ so tí mùsùlùmí ó bá ṣàdúrà a gbọ́dọ̀ pariwo ohun wa gbọ́dọ̀ lọlẹ̀ a tún wá sí bí ẹni tó ṣe pé wájú ẹni tá a wà ẹ mọ̀ bí ìgbà tẹ́rú fẹ́ gba nǹkan wájú ọ̀gá rẹ̀ bí ìgbà tẹ́lẹ́wọ̀n fẹ́ gba nǹkan tó wá bí wọ́n ti tú òun lẹ̀ lọ́dún ẹni tó dé mọ́lé tí àpé yóò mọ yí lẹ̀ ni yóò mọ yíká ọ̀tún yóò mọ yíká òsì tí ó mọ sojú àwọn náà bá ti mọ ń sojú níjọ abá fẹ́ níbi àánú bẹ́ẹ̀ náà ní ká ti mọ sojú níjọ abá níbi àánú látọ̀dọ̀ lọ́wọ́ Allah subhanahu وتعالى بكنا النبوة محمد صلى الله عليه وسلم ولما من أحد يدعو بدعاء oníkò sí ẹnìkan tó bá sàdúwà kan ilá àtàhùlọ́ àfikọ́lọ́wọ́ bá kó fi àdúwà náà lè lọ́wọ́ àmá máa sáàlá àwọ̀ká fàánì òmìnà sóòmísìlẹ̀ máa lẹ́mì yẹ́dọ̀ òbí ismin àwọ̀kàtí àti rahim anábi ni àdúwà ó mọ̀ gbà nígbà tí yóò bá ti mọ̀ bẹ lọ́n lórí ẹ̀ṣẹ̀ tí ó sì mọ̀ bẹ lọ́n lórí pé bí okùn ẹbí bí ó sì já bákan anábúwa muhammadu sallam ó ní la tad'u ala anfusikum abátúwá ní ẹmọ́ ṣàdúà àdúà pọ́lọ́hun ó ṣoore fún yín ó ní ẹmọ́ ṣe ò ẹ má máa gbéra yín ṣépè ẹ má máa gbéra yín ṣépè wala tad'u ala awladikum àwọn ọmọ yín ẹ má máa gbé wọn ṣépè wala tad'u ala amwalikum àwọn dúkìá yín ẹ má gbé ṣépè má ṣépè lélẹ̀ rẹ̀ ilé òkòwò wà rí ah má ṣe pẹ̀lẹ́ mọ́tò rẹ ẹmọ́tò ìyàwó wà rí yóò ti mọ̀ dìyà fún ọ̀nà yìí ká ṣọ́ra wá ń bẹ̀ alábi ní bí tí mo ṣe ní ẹ má ṣe lè kí ẹ ṣe pẹ̀lẹ́ ra yín ẹ ṣe pẹ̀lẹ́ ọmọ yín ẹ ṣe dúkìá yín ẹ ṣe ìyàwó ni pé la tuwafiqu minallahi sa'a kẹ́bà lè má lọ rí ti gé àkókò kan يسأل فيها عطاء تبتيها باي التي بريك قلوا الله وباباي فيستجيب لكم التي أسكت الله واسي لكم أما بمي ما بو فلما فكون لمن جوان بمي ó lè jọ́sọ ẹgbẹ́ àsìkò ni wọ́n wá ń rọ ìpele ọkọ rẹ̀ ni wọ́n ń rọ ìpele ìyàwó rẹ̀ ni wọ́n ń rọ ìpele ọmọ rẹ̀ bọ́ ni kó sì máa rí bẹ́ẹ̀ ó wá rí bẹ́ẹ̀ tán wá ìwọ ló ti kó wàhálà bá ìgbésí ayé ara rẹ̀ bákan náà nínú palẹ̀mọ́ wa táàmọ̀ ṣe ṣáájú àdúrà ó ní pé ẹmẹ́jà mọ̀ kanjú gbígbàdúrà ẹjẹ́ àmọ́ ká mọ̀ kanjú pé a rí ní ìsinsìn torí pé kí ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó mọ̀ ń dáàmọ̀ ìdíwọ̀n béèrè lọ́wọ́lọ́wọ́ yẹn ọlọ́run lè ti mọ̀ pé ń tẹ́lẹ̀ yìí béèrè bàbá ni a ṣe fún lẹ́sẹ̀kẹsẹ̀ àkóbá mi tó jẹ ti ẹ̀rí èyí tàbí ṣe léyìí fún ọ jẹ́ àdìlé nǹkan nì àti gbọ́ o a ṣe o a ti gbá o àmọ́ kè yá ó dàbí ẹni tí ń bẹ lọ́run ni ọlọ́run ń bẹ ra mọ́tò èmi náà gun ọkọ̀ ẹsẹ̀ mo fi rìn kíra èyí tó gẹ́ bó ti wá ń tọrọ ó wá ṣe déédé àkókò tọ́lọ́ mọ́ ń gbàdúrà ọlọ́run bá láti gbọ́ ìwọ náà ọgùn ọkọ̀ tó ń gùn ọ̀sàdó àpapọ̀ mọ́tò àsìlá àti gbọ́ àmọ́ nú àkọọ́lẹ̀ rẹ̀ oṣù tó ń bọ̀ ní mọ́tò gbà ọ́ tó sì kan lẹ́sẹ̀ bá a bá wá ti mọ́tò fún ọ nísì tó kan lẹ́sẹ̀ èyí báyìí fún ọ yá dìlé mọ́tò lọ́dún tí ń bọ̀ àbúdọ́dún mẹ́ta àbúdọ́dún márùn-ún àmọ́ ìtò yẹ kọ́ fi kán lẹ́sẹ̀ àwa níjọ kán lẹ́sẹ̀ mọ́ àdúrà rẹ tá a gbà mọ́tò kọ́ làáwà fi ṣe fún ọba yìí àjọ fi dé àjọ fi gbé aburú kọ kán lẹ́sẹ̀ àfibọ̀ gbé ìlànà ẹ̀dá kan jàmọ́ mùsùlùmí àìmọ̀ kan wá ní òjá mọ̀ kó ní lọ́wọ́ bá ń ṣe wá kálẹ̀mí àti kọ lẹ́tà sọ́lọ́run pọ̀rí ò taari wá rí báyìí tó wá gba lẹ́tà lọ́wọ́ wa tó wá kà á tó dúó wájú wa bábá ṣe rò pa dúó wájú managing director kan abọ́gà iléeṣẹ́ kan kọ́lọ̀ máa sọ fún wa tó ké Abdurrazak subhanahu wa ta'ala ti bẹ́wàjú ọlọ́run wọ́n ní kí n ṣe mọ́tò fún ọ bẹ́ẹ̀ ni ọlọ́run bẹ́ mọ́tò ní wọ́n nú kádàrá rẹ̀ alọ́kan lọ́sẹ̀ ni káṣì fún alẹ́ yìí náà ni wọ́n gbé mọ́tò wa kọ́ mọ́lé pẹ̀lú àyọ̀ǹde mi ọlọ́run àmọ́ bàbá fún ọ mọ́tò yìí tán ìjọ mọ́ndé náà lọ kan lẹ́sẹ̀ bọ́ bá sì kan lẹ́sẹ̀ in tí ó kan lẹ́jẹ̀ kò wá ní ṣẹlẹ̀ mọ́ ọ̀ ní kan lẹ́jẹ̀ àmọ́ nínú mọ́tò níbi ọdún mẹ́ta ewu lọ fẹ́ nu méjèèjì jàmọ́ gbogbo wa kí la fẹ́ ẹ dáhùn mọ́ o ẹlòmí ọlọ́run mọ́ wa òun fa àwọn tọ́lọ́wọ̀n wa láàfin rò pé olúwa ní so àdúà ẹmẹ́jà mọ́ kanjú pé ó gbọ́dọ̀ gbà lẹ́sẹ̀kẹsẹ̀ bákan náà eléyìí láti parí ẹ̀kọ́ àdúrà nínú ó ní pé gbogbo ìwọ tó o bá fẹ́ ṣàdúrà fún yàn o fẹ́ ṣàdúrà fún yàn èèyàn kan bọ́ pé ṣàdúrà fún kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí ara rẹ̀ ẹ̀kọ́ ni òun àwọn ìsọ̀mí àti bárakàláwò fík ọkọ̀ ni bárakàláwò fí iná wà fík ọlẹ́ṣàdọ́ àpé á ah, ọlọ́wọ́ bá ń tí orí ọmọ alálùbáríkà yóò ṣe fún yín ọlọ́wọ́ sọmọ alálùbáríkà fún yóò tún wá ṣe bẹ́yìn náà nítorí pé àdúrà tó fẹ́ ti at that moment ó lè jádùúrà tí ó gbà nígbà wọn bá wá ṣe fún èèyàn tó lo slọ́ọ̀tì rẹ fún èèyàn ara rẹ wá ń kọ́

ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك قوموا الى صلاتكم يرحمكم الله